Ire ni mo fẹ́, bàbá lónìí. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín púpọ̀ pé ẹ kú ojúmọ́ yóò dára fún yín ẹ ó rí àánú gbà ẹ ó dẹ̀ ṣe rere ọjọ́ òní ire ńlá kan máa wọlé wá bá ọ wàá sì fò fáyọ̀ bẹ́ẹ̀ ni kò rí èèyàn lọ́jọ́ bí yóò dára fún yín ọdún tuntun yìí ẹ ní ògo tuntun ẹ ní àṣeyọrí tuntun òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ ní wọ àkísà kẹ́yìn àṣọ ọwọ́ aráyé ò já yín sí òwò gbogbo ẹ̀dá tó bá dúró lójú ọ̀nà àṣeyọrí yín yóò di àtẹ̀mọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa ìwé johannu orí fourteen ẹsẹ̀ six òní afẹ́kà lónìí johannu orí fourteen ẹsẹ̀ six jésù wí fún wa pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹni tó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mẹ́. ìyìn rere ńlá eléyìí mo sì fẹ́ kí gbogbo wa ká tó gbà gbọ́ Jésù dúró ó lóun ni ọ̀nà láìsí ẹlẹ́yàmẹ̀yà kò sí ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n gbé ẹ̀sẹ̀ wáyé tí wọ́n nígboyà láti sọ ohun tí Jésù sọ yìí mi ì ẹlẹ́yàmẹ̀yà o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ẹ̀sìn yòókù ni mo kà dáadáa ṣùgbọ́n èyí tí Jésù sọ yìí ó yàtọ̀ ó ní òun ni ọ̀nà òtítọ́ àti ìyè ọ̀nà sí gbogbo ibi tó bá fẹ́ dé láyé gbogbo ohun téèyàn bá fẹ́ dà láyé nínú Ọlọ́run Jésù lè mú yàn débẹ̀ hmm ó lè múyàn débẹ̀ o ò nílò àti lọ gba ọ̀nà ìrú o ò nílò àti lọ gba ọ̀nà èṣù má gbàgbé pé ìbùkún tí ọlọ́run bá fún yàn òní là tí kìí fi ìṣòro kún tí kìí fi làálàá kún the blessing of God make it rich without harden sorrow bẹ́sù bá fún ọ ní ọrọ̀ yóò fi làálàá sí yóò fi ìbànújẹ́ kún jésù nìkan ni ọ̀nà téèyàn lè gbà débi téèyàn fẹ́ dé tí ò ní sí ṣòro gba ọ̀nà yìí padà síbi ọ̀nà yìí tó bá ti kú ńbẹ tẹ́lẹ̀ ó dá mi lójú pé ojú ò ní tì ọ́ yọ̀ǹda gbogbo rẹ̀ fún yóò ràn ọ́ lọ́wọ́ yóò pa ọ́ mọ́ kò ní jẹ́ kójú ó tì ọ́ yóò sì mú ọ dé iyè àìnípẹ̀kun lẹ́yìn tàbá kú láyé yìí látẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ lórúkọ Jésù kí ojú kọ́mọ̀ sí tì ọ́ bó ṣe ń jáde lónìí kó pàdé aláàánú lórúkọ Jésù Kristi kó pàdé olóore ọgbọ́n tó nílò báyìí kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ gbogbo àwọn ohun èlò the resources that you needed láti tẹ̀síwájú lórúkọ Jésù Kristi kí Ọlọ́run kó ṣílẹ̀kùn ẹ̀ fún ọ àwọn ènìyàn tó nílò tí ayọ̀ rẹ ó fi kún Ọlọ́run kó gbé wọn dìde fún ọ àwọn èèyàn tó nílò tó fi ní da gbé mọ́ tó fi ní da fà mọ́ Ọlọ́run kó rán sáyé rẹ àwọn tó fẹ́ gbà tó yẹ kó o ti gbà ọdún yìí kí Olúwa kó fi ṣe orí ọdún fún ọ èyí tẹ́ fẹ́ gba físà èyí tẹ́ fẹ́ gba ìwé ìgbélú èyí tẹ́ fẹ́ gba ìwé ìgbéga kí Ọlọ́run Olódùmarè kó fi ṣe orí ọdún fún yín bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀yin aláìsàn kẹ́ ẹ gba ìwòsàn yín báyìí ọlọ́run kó fi ìwòsàn yín kó fi ṣe ẹ̀bùn ọdún fún yín kí ọlọ́run kó fún yín ní ìyè gbogbo rìpọ́ọ̀tù tó ń bà yín lọ́kàn jẹ́ kí ọlọ́run kó yí padà sí rere bẹ́ẹ̀ ni kó rí kó pé ọdún yìí kó dára fún ọ wàá làjà àánú máa fà ó wọ twenty twenty four orí ọ̀fẹ́ ọlọ́run máa tó fún ọ ó ti rí bẹ́ẹ̀ bùkún ni fún yín nígbà tẹ́ ẹ bá darí wọlé ẹ ó fò fáyọ̀ ẹ ó sì kọrin ọpẹ́ àlàáfíà fún ọ àlàáfíà fún ilé rẹ àlàáfíà ní orílẹ̀-èdè wa kí àlàáfíà jọba níbi tó ti ń gbọ́ mi ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa Amen. èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground ní Samuel Wang Estate nílùú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ire ayọ̀.